مسلما مستسلما لقضاء الله سبحانه وتعالى فصدق الله هذا الأمر بقوله فلما أسلم قال بعض المفسرين فلما استسلم وتلوا للجبين ألقوا على وجهه لماذا ليجبعوا من قفاء قال بعض لا بل فلما أسلم لما سمى إبراهيم سمى إبراهيم وكبر وذكر اسم الله ليذبح ابنه والابن استسلم لأمر الله سبحانه وتعالى ولم يعاند أباه ولم يخالف أمره أسلم وتلوا للجبين وناديناه أن يا إبراهيم ربنا سبحانه وتعالى ابتلى عبده وأقر هذا البلاء بأنه بلاء عظيم innahu labalawun abim haqqan ọkùnrin bàbá rẹ̀ àtúnṣe wá ní mùsùlùmí a ń tọrọ àlèkún kíra gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹni bàbá rẹ̀ àtúnṣe bàmá jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ń tàbí nabi wa bá ń tàlékún ọlá rẹ̀ àti àwọn ará lé ànábì àti sàhábà rẹ̀ kí àwọn sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà a ń bẹ̀bẹ̀ rẹ̀ dàkọjọ́ àtàwọn àtẹ̀yìn kó jẹ́ àwọn ànú ẹni tí ó foríjìn sáájú kó tó pa wá jẹ́máà àtúnkíwa náà pé àtúnkú ọdún nítorí wípé ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ léyá ọjọ́ ọdún tó ní ó là ń ní àyámù tashrik àwọn ọjọ́ tí a máa tẹ̀ran lóòrùn ọmọ tẹ̀ran lóòrùn ní Mínà gbogbo ẹ̀nà tí wọ́n kò wálé àmọ́ pé níjọ́ àwọn alájì Saudi tí sá ń sọ̀rọ̀ rọ́bà yìí tó dùn èèmà ní ìsìláàmù yìí torí pé ọdún ọlọ́ni ọba dẹ́dà ló polówó rẹ̀ ìjọba tí ń bá ọba dẹ́dà

ó sì jẹ́ ìgbèsè lọ́rùn àwọn onímímà táwà jẹ́ arọ́wàsì fún ìmìrọ́wàsì fáwọn àfáàlì ìbàrì àwọn àríwòye pọ̀ jàmáà ilé yákẹ̀ sọdún tí wọ́n tètè máa ti wà sí tí ń ti gbé gbọ́nà fáwà bá ti léyá ẹni ọmọ ó sì tọ̀jú ẹ̀tì àwọn yọ́lọ̀ máa yáwó ni ọ̀rọ̀ ìpẹ̀rẹ̀lẹ́yà ọlọ́run tó bẹ̀fà nígbà tí èsì ẹran òfò kèèsì ìṣẹ́ran ògbón kèèsì ìṣẹ́ran awó kèèsì ẹran èṣù ọlọ́run tó wá fúrí wa ẹlẹ́ ọpẹran fún mi bọ́ bá ṣe pábó ṣe rí ọ̀rẹ́ wà tó ìlẹ́jẹ́ rẹ̀ mú ìlẹ́ran rẹ̀ jẹ ìwọ náà ló tún bá wọ́n ti ń wì látẹ̀yìn yídì èyàn á sírì ìnirun sẹ̀sẹ̀ à ń bọ́dẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ràn tí a ń ṣe àwùjọ tó wá síkẹ̀ gbé jù ní omi gbóná lódìdí wọ́n tó ṣẹ̀ ń bó àyíwọ́n lábẹ́ ẹ̀ṣẹ́ ọmọ méjèèjì àwọn olóti yóò àtúnwárí àtàkínbẹ̀lẹ̀ àtàkóngò kan àlùbọ́sà àkóngò méjìlá ó ti mọ́rú rẹ̀ ẹran tọ́ra ó náà ni ó jẹ́ ó ní àlùbọ́sà ni ó dìyà rẹ̀ àìṣẹ́bá ìpẹ́lọ̀bà dẹ́dà ọ̀dà kílọ́fà anábì sallallahu alaihi wasallam

ọlọ́run nífẹ̀ẹ́ mùsùlùmí ọlọ́run fádà wó kan àdẹ̀wò lè sùtún fi wá gbà ọ̀dọ́ àntífẹ́lì mọ́ ọdún kẹtàlá mẹ́rẹ̀ tẹ́ tí lọ chọ́ọ̀tì ẹ̀mẹ̀ ìbí mọ́ná gbẹ́nu ẹ lọ jésù èpin kàmí ni yóò pin kàmí kò sì tí ìṣe ọdún méjì nínú ìsìlámù lẹ́yìn ìgbà tó bá rí o tóró ìbímọ annabi ibrahimu alẹ́sọ̀tọ̀ salam àkọ́kọ́ èèmà táàrí nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé wọ́n dá iná fún nítorí pé ń ṣe tọ́lọ́m àwọn ó sì jù náà wọ́n wá fi àìmọ́ yóò sù dáná torí pé nùrìwáyà kan 40 days ní náà fi ń jò nùrìwáyà mi 50 days ní tẹ̀ sí ń jò àwọn gbọ́ lè súnmọ́ náà má wọ́n wá lọ sí manjanik òní wọ́n róòlù tí wọ́n gbé jù mú bí gbábá kìíní lọ́wọ́ alẹ̀ sínú náà wọ́n gbọ́n olè súnmọ́ náà wọ́n lẹ́bẹ̀ kí ni ànàbí Ibrahim wí hasbi Allah wa ni'mal wakil wa qalu hasbunallah wà ní ìmẹ̀lú wákìlì jẹmọ́ àta ló mọ́lá nù wà bẹ́ẹ̀ tọ́ bá rí tó pin lẹ́nu àbòríbànú jẹ́ hasbi Allah wà ní wákìlì ọlọ́run ọba ó tó mi ah sàdánkátà tí wọ́n bá sọ pé ẹnìkan gbára lé nǹkan wá jọ́lọ̀ lọ gbára lé ó bí tí ó ti sòfò ẹ̀rẹ̀ yes yes oró oró oró bò lẹ́nu mùsùlùmí ní alùwàlá amùtí yé amàtí mọ́lẹ̀ amàtí anábí Ibrahim ọlọ́nyọ́ kò ọba dẹ́gà ní a ń sọ fún náà náà wípé kú ní ala Ibrahim ma tutu jù ma gbóná jù fọ́rẹ̀ arínú tí wọ́n sọ wípé màláìká ò di ọlọ́run yọ̀ǹda fún pé lọ máa bá Ibrahim nájú ó tó wá tẹ̀ yìí nígbà gbogbo nájú tó wọ́n rí fèmì nílé yóò wọ́n ti bẹ́ẹ̀ fún ọbàdàdà sí ńlá díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tí orin yọ wà dé òbí ma títí títí fá ìyálé rẹ̀ oní ọdún bá sì mú ẹrù rí tẹ́ẹ̀sì fi ṣe ó sì sọ ní sọ ìmọ́nìkìá ọlọ́run lè sí ìsànú wà ó sì lè tó jẹ́ pé náà ní ọjà sábàbí dáadáa fún náà èèyàn a máa sọ bẹ́ẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni ẹni àdánwò bá ń kàn tí wọ́n ń sọ̀rọ̀ tí ń dàbí ẹni wípé kò yẹ kéèyàn ò lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn gbà bẹ́ẹ̀ kìí ṣe ìmọ́nì ìjọ náà obìnrin tó lórí ìfẹ́yàwó fọ́kọ rẹ̀ torí pé wọn ètí ìbímọ ọfẹ́ bímọ ni kèé ṣe pọ́fẹ́ kí wọ́n fẹ́yàwó lẹ́wọ̀n kèé sí àwọn kejì níhùn kí ọ̀fọ́ clear ànábí ìyàwó ànábí ọlọ́run ọba ọkọ rẹ̀ ah, lọ́kọ́ bá sí ọlọ́run bá gbàdúrà kí ni gbígbàdúrà ìdé tán ń gbọ́dọ̀ lọ́wọ́ wà owó tó sì mú ọ̀nà máa bọ́lọ̀ ti tàyé nù tí mo ti wà pọ́lọ́ ọkọ̀ láti ìjọ́sí orí mílì lọ́wà lórí kíní kan tó ṣe kíní kan báyìí tó bá ti rí inú rẹ̀ ọ̀nà ẹ̀dán tí bá ń lọ kó bọ́ sùn kò ní rọrùn sùn ọwọ́ àpọ̀kọ̀ pé bí mo ṣe ń rí ọmọbìnrin yìí lè ìbànújẹ́ ní jẹ́ fún mi ara àwọn agbára tó lọ ń gbé fún yàlé náà ṣùgbọ́n tó bá sì lò yọ jẹjẹ gbẹ̀yìn mo kú òǹlé ọlọ́run sì gbà fún Ibrahim mo kú òǹlé torí pé ìyàlé rẹ̀ náà ẹni ìmẹ́ni ó sì ní ipò lọ́dọ̀ mi mú kó lé ṣùgbọ́n tó ṣe máa jẹ́ pé rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yọ́ padà rí àbámà rẹ̀ àwọn ilẹ̀ mọ́tún pàpàá àwọn àbámà ni wọ́n sì mú àwọn bá mẹ́lẹ̀ lọ ọmọ wa maka nígbàdí maka kò sí nìkan bẹ́ bí wádìí ni lẹ́yìnsà bí i hasisun wàlá àníṣun ẹni tàbí yẹn lè ké sí pé à nǹkan mọ́dé kò sí gbogbo eléyìí obìnrin tí ọba ire kìí sọkọ ẹlẹ́nu kìí sì ọ̀rọ̀ gbadi tọkọ ó ti sọ wípé ẹ̀ kí mo bẹ́ẹ̀ mo ti há sọ́wọ́ rẹ̀ ẹ̀ mo ti há náà obìnrin rẹ̀ síbẹ̀ kọ̀kọ́ ní mo ti mú ilé ah, bí ah, ẹmọ sọ́lọ̀rùn rẹ̀ tàà jọ ń sin ló ní kò sí báyìí àdúgbò ní bẹ́ẹ̀ onímọ̀ lọ láyé ọgbẹ̀ yìí àná tọ́bájọ́ ní kò ní kò lè jẹ́ ara rí ẹwùbìnrin rí onímọ̀gbà àdúgbò wá pé ìdàjọ́ náà tẹkuntẹkun àdánwò lọ́rọ̀ náà ẹni tí èbí ma àgbàlagbà ọmọ náà tó rẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ́nìkan náà lọ́rùn tóró náà ti tẹ́ kí wọ́n tẹ lọ́rùn ìyálé náà ti tẹ́ wọ́n tẹ lọ́rùn ẹgbẹ́ wọn bọ́lọ̀ ń ṣe balance gbogbo ẹ̀ ta ni ìyàwó ẹwà pẹ̀lú ẹ̀ ìtẹ̀ láti ọkọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di pé àwọn tẹ́ ń dẹran lọ nígbàtọ̀ lọ́n fún ní omi tán omi zemzem à ń gé ní ìjọ tọrọ bá pé kọrọ ọkàn á pè rẹ̀ bó zemzem ti fẹ́ kí ni tó fa ṣiṣẹ́ rẹ̀ níbo ni ìyá ìwà ìjọ náà lọ kí lọ fa sáàmì táǹtì bẹ́ẹ̀ náà Safa wal Marwa ọba di pé wọ́n sàn rí àwọn ẹyẹ rẹ̀ ibi táwọn ẹyẹ bá ń wọ omi ọwà ń bẹ̀ kì sí ìṣòro obìnrin pẹ̀lú ọdún obìnrin ìwájú àbá sọ̀rọ̀ obìnrin tí a wà pẹ̀lú rẹ̀ ń bí ká mọ́ gbé pẹ̀lú rẹ̀ torí omi rẹ̀ ìwọ̀n ló ń dómi rẹ̀ wà sí fara ní àwọn ajá àwọn ará yamẹ́ ọjọ́ tánà bí Ismailu fi dàgbà ọwọ́ dàgbà dáyé kan la ilaha illallah ọlọ́mbà bàbá rẹ̀ bá sùn Ibrahim ní bẹ̀rẹ̀ pẹ̀tọ́ ọba fún mi lọ́mọ yín pa fún nítorí pé àwọn ànábì ọlọ́run wọ́n gbọ́lọ̀ yé ànábì ní ẹ má máa fi lè rí gba nǹkan lọ́wọ́ ọlọ́run ma torí pé tàbá wò kí ni ẹ máa ń dàbẹ́ pé ọmọ ń jẹ yá ọlọ́run ìwà hmm, pàṣẹ <laughs> <laughs> tó tó wá jọ dádì mi gẹ̀gẹ̀ onídìkọ́ jọ tọ́jọ́ torí pé mi ọ̀gá pọ̀ bọ̀ dádì mi àìtì ìwọ̀n láì tó tó wá lọ jọ dádì mi hmm. n ṣe million naira owó di trillion lójú ẹ̀ anúbì wá ní ẹmọ́mà rò pé bọ́yá ìlérí yẹn ni nǹkan tẹ́ ń ṣe ti ń bọ́ sí ìnàmà ahun ni a máa ń fi lè rí gbà nǹkan lọ́wọ́ rẹ̀ léyìn olóòní rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ lálà yìí tọ́lọ̀ ń fẹ́ kí wọ́n ṣe lójú ayé náà lálà tí wọ́n lá ọba sí jì obìnrin ìtúbà kò bá wọn jíyàn kò sí kankan ọ̀dà ìrẹ́ Ismail bàbá lágbára láti mú ọmọ rẹ̀ nígbàwó nígbà bálagọmáwò ah, wa lọmú kankan wa ah, táìmù náà kò mọ́mà ìlágídí ṣùfàlọ̀ ọwá àti ọmọ inni àrọ́ fílìmọ̀nà anni albahuk mo lálà lójú à tọ́ bà dẹ́dà ní kí n du ọ fún n tó sì sọ yìí n tó fẹ́ kí n ṣe lójú ayé náà kí ló rí ah bá mi ẹ̀yìn lẹ́ni èmi o ọlọ́run ló sì fi yín fún mi ọwá ń payín láṣẹ kí n dè mí bẹ̀ tó bá dín náà ní kẹ́ẹ̀ṣe ẹ wo bàbá rí nítorí pé ńgbọ́ tí ànàbí Ibrahim ń tọrọ ọmọ ọ̀sọ́rọ̀ ìgbómìjọ̀dọ̀ ọlọ́lọ́ ó sì mọ̀ pé tí ó ìdùnnú ní ó fún nítorí pé ẹnìkan kìí fún ìyàn lọ́mọ àfọlọ́n tó ti wọ́mọ wọ́mọ wọ́mọ ọwá débè gbàgbà ó ti tọ́jú lòtẹ́ tí wọ́mọ ah 23 years rẹ̀ o ta ló wájú ebi fún ah, ọ̀rẹ́ mi náà ọ̀ ah. ẹ ti bímọ ah mi ò sí <laughs> inú ẹ̀sìn dùn wọ́n láwọn ó fún ọlọ́mọ inú ẹ̀sìn dùn láàfin lọ́mà títẹ̀ sí wá bí ọmọ bẹ́ẹ̀lẹ̀ rẹ̀rẹ̀ irú ọmọ olẹ́fẹ́ kéèyàn ọ̀họ̀ bí ma sọ fún ó fún lọ́mà nínú Al-Kùránì jẹ gbogbo bàtọ́lá máa ń sọ̀rọ̀ ọmọ ẹ̀bùn ni máa ń pè ó fún ẹ kèé ṣe agbára ilẹ̀ fi ń bí tí ọ̀bá wa jẹ́ bẹ́ẹ̀

ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn wá ń bọ̀ lọ́tọ̀ lọ́sì ànábì ẹ̀ẹ́dẹ́gbà ti gíní kan àyà sáré yọ kó mẹ́mọ́ bà dáadẹ́ ẹ̀rin rẹ̀ gbogbo tẹ́ rí ẹ̀dánwò èyí tó lọ ń fẹ́ fi dẹ́dà yóò kùkú mú tó fẹ́ mú ọkọ ti wà dókítọ̀ ìyàwó nọ́ọ̀sì wọ́n sì lòyún títí sí ibi ohun òṣùmọ̀ pàà lóyún ọ̀tọ̀ ní tí ń rán ọ̀tọ̀ ní tí ń ṣẹlẹ̀ ọlọ́run ọbẹ̀ ìmọ̀ ni yóò sì fi ààyè pé gbogbo ẹ̀kọ́ tá a rí akọ́láyé ayé pé èmi mo fi díẹ̀ hàn yí nínú màmí ọlọ́run sì tún máa yọ́lẹ̀ subhanahu wa ta'ala ìntáàmì ìgbà olè tó bá ti nírọ́nú tí ẹ bá fẹ́ fi wá lọ́kànbalẹ̀ lórí ìbànújẹ́ abẹ́ẹ̀fẹ́ pé a padà lórí ìtàrùn o àbí òrèsì bẹ́ẹ̀ òótọ́ ni wọ́n fi bá sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n máa sọ fún wa pé à sùúrù ni ó sì ẹdìẹ tó sì kú ó sì lè jàgbàdo irọ́ lílé yìí ẹdìẹ tó sì ti kú ó sì lè jàgbàdo irọ́ ẹgbàdo ẹgbà tó ti kú ti lọ kò lè di àgbàdo mọ́ ah ẹdìẹ tí sì ń sá ààrẹ lọ ó sì lè jàgbàdo kọ̀rọ̀ dáadáa ni pẹ̀lágbára ọlọ́run kò lè jẹ́ anábí Ibrahim wá mú ọmọ rẹ̀ lọ falama aslama bàbá gbà láti bú ọmọ rẹ̀ ọmọ bàbá rẹ̀ wàtálà olùjẹ̀bí ìjẹ́ bàbá àti àánú yẹn mú kò lè máa wojú rẹ̀ ọwá dojú ẹ̀bùlẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀ sókè yóò máa dú látọ̀rọ̀ apákan sọ̀bá Allah akbar yóò dù ọmọ rẹ̀ báyìí ọwá ń fi ọ̀bẹ ń fi rẹ̀ ọlọ́run wa ní gbogbo ayé máa ṣe bí tí bá ń bẹ lọ́wọ́ àwọn náà ní ṣe ayé fún wọn wọn ọmọ pé mẹ́ni in tí ń bẹ lára ìwọ ọ̀bẹ tó jáṣẹ́ mi tó fi ń gé nǹkan wò bẹ̀ ọba ni kọ́dà ìjọ náà gbogbo ẹ̀ ń gbogbo ẹ̀ ń fẹ́ dúran ni o ọlọ́run èé ṣe bá máa wá pẹ̀lú wọ́n ni gbogbo ọ̀bẹ jẹmáà ẹntí ń sógun ọmọgbọ́n o kéyò tó wá káwẹ̀ kó tó máa sógun ṣé bí n tẹ́ ń sọ fún ọ̀nà pẹ́mbà ti kàwé lójú ẹ̀lá ní ẹfàwọ́dáwà kéwúlẹ̀ wọ́n lẹ́mbà ti kàwé lójú ẹ̀lá wọ́n bó ń dé bẹ́ẹ̀tì káìrì lọ́rùn rẹ̀ ó tó ń dé bẹ́ẹ̀tì ní bẹ́ẹ̀tì ò ó sì fún yàn ọkàn náà bá wá bá dàbí ọ̀rẹ́ wọn díẹ̀ rírẹ̀ pọ̀ ní ọba gbé wọn káàkiri kí bá wọn ti bẹ̀rẹ̀ wà lánàá ní ọba gbẹ́bọ̀ àwọn alákadásì ní àwọn òwì haran ọ̀rẹ́ ọba wọn wà tí wọ́n jọ sí kékeré ló ń bá wọn rà kí ní sọ̀rẹ́ òun pẹ̀lú ògùn ọlọ́nkí làmálẹ̀ àlẹ́ ayé ìyẹn gbóntọ̀ wọn jọ náà ni mo ní ààrẹ ẹjẹ́ àbájífẹ́ ẹgbẹ́ tán mo ní ẹ ti kó tútù bí a ṣe dàbò àná ní ọ̀sán tí ó gbà bàlọ́ngbà tí èdè rẹ̀ bàbá ti ń jẹ́ kó àtọ́lẹ̀ nọ́mbà bàbá ní ṣe ebé yìí sọ pé ẹ̀kàwé bàbá yìí ni mo ní ààrẹ lọ gbẹ́bọ bóòrùn ló ti papọ̀ ọlọ́run ti ń sọ fún ọ̀bẹ mẹ́jẹ nǹkan mọ́ tí ẹ̀lẹ̀ mẹ́wà fẹ́ gbà nǹkan níwà máa lọ bòmí gbogbo ẹn tí bá yí sókùn kí ló ti ń kú ọ̀yẹ̀ kéèyàn máa rò gbogbo ọ̀rẹ́ kí ló táwọn ológun fi ń kú pé wọ́n kú tí kan bá tó wá fún wọ́n tó sára wọn jọ pé gbóla tó fẹ́ lọ báyìí ó ẹ̀rìkẹ́dà ohun tí wọ́n bá kan ṣùgbọ́n ọ̀nà ń jìnà ah, àwọn òdè bẹ́ẹ̀ náà ni nígbà dé bẹ́ẹ̀ náà tí bàbá ìsá ti kù náà ah, wọ́n bàbá ìkù ní jubilé fi ń ta ìyàwó wọn bá wá pé ẹsẹ̀ sùúrù ni ó yóò fẹ́ tó bí oṣù mẹ́fà kẹtù tó wá bàbá náà ń bẹ lórí ààrẹ kọ́dà kóṣù karùn-ún tí wọ́n ti sọ̀rọ̀ kan rè wọ́n kàn mí lásán nìyà ẹjá wò sí ẹ̀rí ẹ̀mẹ́ tó gbogbo ẹ̀dẹ̀dẹ̀ ààrẹ ní ìlérí ẹ̀họ́ ṣùgbọ́n lẹ́ẹ̀ṣẹ̀ ìsámọ̀ bá ní bẹ̀rẹ̀ wọn mọ́kù sẹ́gbọ̀n wọ́n tó dọ̀bà sọ̀dọ́ lọ́nà tí tákú ọbẹ̀ ọ̀gbọ́gbọ̀ gé kò sí gé wọn àdẹ́nà òyà Ibrahim ọlọ́ni ojú ẹ̀kẹ̀lá ń pè ànàbí dr ruya in a fi hàn alàtọ̀ ọlá ó ti sọ́dọ̀ ọlọ́run wa ni ẹ̀sìn wọn tá ní kíbọ̀ inú òsè <laughs> lábàláwò náà àwọn àdánwò tó ga ni tí wọ́n bá ní kí jama àtẹ́yàn bá dúró lẹ́gbẹ̀ẹ́ dọ́kítọ̀ wọ́n wá ní wọ́n gbọ́mọ̀ ìyànwó tíátà wọ́n wá àlàóyàn kéèyàn wá wọn ò lè bẹ̀ fún rẹ̀ èèyàn wá ní má gba alágbàpá o ìwọ̀ gẹ́gẹ́ lọ́mọ bẹ̀ lọ ọmọ wa fúnra rẹ̀ ah, ànàbí Ibrahim ìmọ̀ ọlọ́ni ọ adéṣọ́tọ̀ sàrán bàbẹ́ ẹ̀sì sí yọ́n tóòtọ́ jọmọ́ kọ́nkàlù kó fi rúra rẹ̀ wù èkùfọ́ ìgò tó bá rún mọ́yàn lọ́wọ́ tàbùrún mọ́ mìyàn lọ́wọ́ àbúyàwó yàn lọ́wọ́ tí wọ́n níyàn ní kọ́ wá bá yọ́ ìgbà míì tó bá tó tàbí sípá ah, ah, ọkàn mi ò kó mọ́ báyẹ́ta abárẹ́ lómi dẹ́bí ẹ̀tì ẹ̀tì ẹ̀tì ó sì ń gbé dẹ́bí ẹ̀tì ẹ̀tì ẹ̀tì ọwọ́ ilẹ̀ ní àánú ògbì wọ́n wá lélẹ̀ tọ́ ọba dùkẹ́ kò ní síláyé mọ́ ni o kó dúkọ́ máa lọ àníbí ìwọ ìpò ní jẹ́ tí wọ́n pàmọ́ ọbí ògín kankan àwàlágbà agbára kú lára rẹ̀ wáfàdé iná ahò bìbìbì ní harim ọlọ́ni ní gbogbo ẹ̀ àgbòta amúwà oníkọ̀ wá pa ọ̀pá fọba dẹ́dà lára nẹ́bí wà dé ọba dẹ́dà fún ní ròódùnù ṣùgbọ́n tó tí wọ́n fún ròódùnù méjì ní àpapọ̀ kọ́ má bàa ní ṣubú àmà nígbẹ̀yìn ọ̀rọ̀ méjì ní àpapọ̀ òbí isaac lójú ayé o náà ni isaac yóò ti bí yàkú wọ́n sọ fún ọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà yóò wà dóní ẹwà wípé pa ṣe ọlọ́run wà máa mú ànàbí rẹ̀ sí àtìyàwó rẹ̀ lẹ́yìn tí a sọ pé ń jọ tí wọ́n bá bí yóò bímọ lójú wọn méjèèjì wọ́n tún wá ní wọ́n lọ pa nǹkan kìí sáàkì ah, ọ̀rọ̀ yóò clear ọ̀dà àwọn kan ní àwọn alùkìtàbí wọ́n fẹ́ jí ògo yẹn gbé kùtìdé jígbé torí kíni nítorí pé zẹ̀bí ẹ̀ntọ́lọ ní kánàdí Ibrahim ọ̀pá òun ni wọ́n gbà pé ọmọ àbùkún tó jù ànàbí ismailu sí ni wọ́n wà afẹ́kọ́ jẹ́ ànàbí ismailu torí wọ́n mọ̀ wípé ànàbí wa sọ̀rọ̀sọ́lám atara ànàbí ismailu ńlò ti wá èrè jọ́sí tí ìyá ti ẹ jẹ níbi sùúrù tó ní àti ìsì dínkù ní ọlá tí mo fẹ́ ṣe fún ọ torí wọ́n náà gbẹ̀ẹ́sọ fúnra rẹ kí wọ́n mú ìyàwó rẹ kú lé tọ́lọ ń fẹ́ ṣe fún yàlé kọ wà gbé ànàbí gbọ́ọ̀dọ̀ ìṣàkì ọwà gbẹ̀dọ̀dọ̀ ìsmailu tó bá jẹ́ pé ìrùn lọ́lọ́wọ́ bá ti hàn ìyàwó ànàbí ibrahim jọ́nà lọ́n yóò ní wọ́n mọ́ lè yàwó ń kó yàlé yóò ní wọ́n mọ́ lè yàwó pé òun wọ́n fara ma torí pé tó fẹ́ wá yìí àní wọ́n bá dá sí mú ọmọ pò lè fún wọ́n gbà tí ẹ̀ náà wọ́n gbà tí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí sọ́wọ́ áwù tóbi ọ̀rọ̀ já sí wọ́n yìí tí ó wù ń bẹ́ẹ̀ ní pé akóhùn sí mú mara kó fi jẹ́ wípé èèmọ̀tọ́lọ́n fẹ́ fàyọ tí ó bó sì náà nù in tọ́lọ ń fẹ́ ṣe fún ìyàwó ajárọ̀ náà nù tọ́ bá mọ́rọ̀ rẹ̀ gbàbá ń wá o jẹ́mọ́ ń wa mú ti ẹ̀mẹ́ obìnrin tọ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ló ti àti àìmọ́ yóò bí lọ́sàgbà àfà àti mọ́ríwà tọ́jẹ́ pò náà ní pọ́blẹ́mù fún ọkọ wọ́n sọ fún alọ́dún kan ní 2016 àwọn àfà àwọn ẹni ibi náà wọ́n ti kóòdì wọn mọ́kàlẹ̀ ń lọ yóò ẹjọ́ o kàábà ó ní àwọn àṣìṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lárí ìmọ̀tọ́lọ́n sí sára kàábà ó ní pé àdúà tí yàn bá kọ́kọ́ sí bí ṣe ń rí kàábà yóò máa lọ torí ẹ̀ tàbáríkà bá àìsọ nǹkan méjì nǹkan yọ kalama sọ ìkàlùkù ní sáà dùn bí ẹ sì ń bọ́lẹ̀ náà wọn àtọ́kọ̀ ẹ̀bá bọ́lẹ̀ bí ẹ sì dọ̀kan ní ọbáríkà bá lọ́bá jáwọ́ kù lára sọ náà mo fẹ́ o ọkọ̀ náà lọ́sàn wájú ẹ̀wọ́n jọ wá náà ni o lọ́kọ́ bá dúró gbárí tí a kù sí jọ sọ fún wa pé obìnrin sì bá tó ń jẹ́ torí ẹ̀ sọ pàdùn àti ọba ọkọ̀ sí níbi iná ènìyàn ọ̀kọ́ gbà ẹwọ́n tó bèèrè sí inú láti nàìjíríà kọ̀ sọ pé òǹfẹ́ wà jẹ̀ náà láì ní tèkì roṣẹ́ àtún àti yáwọn àti bàbá àwọn ọlọ́ndọ́kùn jẹ́ a lè gbọ́ ẹ̀sìn rẹ̀ yé wá fún wa ní ìfaradà bí ó ṣe bójú bó ṣe ń fẹ́ torúngalgbọ́n ọba lọ́lọ́pùn ti anábì Ibrahim alẹ́sìtọ̀sọ̀rán ọba dẹ́dà wá ṣe ní èmà níbi ìgbàgbọ́ bàbá àgbàgbọ́ náà nù olóògbò òsẹ̀lẹ̀ àdánwò lónìí àdánwò lọ́la ó sì bọ̀ mbẹ̀ ọwá adúrí fún tìyàwó mbẹ̀mbẹ̀ wọ́n gbà sí wọ́n gbà sọ́n ṣùgbá dẹ́ntọ́lọ́n se fún ọlọ́n se wà ní dúrí yàtìyàn

bọ́bá ti rí àríwú lórí ìkíni náà ẹlòmí wẹ́sẹ̀ wẹ́sẹ̀ wẹ́sẹ̀ sógún sógún sógún sógún sógún sógún èmi ọ̀mà wọn ọ̀mà láti gbò wọn gẹ́ wọn ọ̀mà ń bí tí ń gbé wọn ọ̀mà ń bí iṣẹ́ wọn ìkánsánjò ní níboríjà fẹ́lẹ̀ lọ sọ́wọ́n bí ayẹ́rin ó ti lọ bí 16 yà 16 ní a mọ́sí ogun bí mo bá rí 1000 naira lójúmọ́ 800 naira bẹ́ẹ̀ ní èso ogun ní èmi náà wá kọ̀lẹ́tà sí padà pé èmi ọ̀wà mọ́yìn ẹ̀ẹ́sẹ̀ gọ́ọ̀nà ẹ̀ẹ́sẹ̀ pẹ́sẹ́ntì ẹ̀ẹ́sẹ̀ ilé-ẹ̀ẹ́sẹ̀ èṣù tó dó lórí yí kí ni tó gbàbọ̀ ọbẹ̀ dèmi ó ti tukúnra yí lórí láyé bí ṣe ń sọ kí jẹ́nu ó ń ṣe làgbàyà tó kú láyé tí wọ́n fún kò sínú ègbú èsù ni ọmọdá rú tí ti jésù ìrọ́lẹ̀ tó pa tó rọ̀ lọ́dàgbà jù báyìí àìlẹ́dárí ọbọ̀dá àgbàyà bọ́mọ kékeré kan sọ bẹ́ẹ̀ sí mú gbọ́rẹ̀ ní màá lọ èmi kágbàyà èsù làgbàyà láyé táwọn olódàgbà jù báyìí ń ọ̀dàgbà tó jẹmọ́ àwọn ń bọ̀ ẹran iléyàtà ń pa ẹ̀ àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé Ah, bí mo fẹ́ pẹran sí ìyá ẹlòmí àlẹ́lò sọ pé ah, ẹlẹ́ àti pẹran ah, ẹlẹ́ àti pẹran tọ́ọ̀kọ̀ rẹ̀ tí ń pa tọ́ọ̀kọ̀ tọ́ọ̀kọ̀ yẹn o náà ni agbára pọ́lọ̀ ń fún mi lágbára ọmọ òpó ń lò tí èkí ìdára ẹ̀ magan ó lè pa tọba lówó aṣọ ọmọ òrukàn lè pa tọba lówó kéèyàn ọmọ múná sábà yí nǹkan ẹ̀kan lọ́dún ṣètọ́n wá ń tán wà àti ah, àbá wá ti wà bá ń tí àbó tí ikú ní ìwọlé yá ó kí mo fẹ́ palé yá tí dádì wá wà gbogbo wọ́n dàwó ẹran bàbájọ ìkẹ́kẹ́ wọn ní pẹran kò sí ní ẹ̀sìn báwọn ẹ̀ pẹran ní àà nílé mẹ̀rẹ́ntì ilé tí mo ti rẹ́ntì ilé kí <laughs> owó lu ẹ̀ ti dé kí máa jẹ yó wọ́n kù fún lẹ́ran àbúkọ́rẹ̀ ẹran pẹ̀ẹ̀ràn bó ṣe mo ti lọ mọ́kà ní oríṣiríṣi rànà àti iye tí màrí ta ní ọba ń ṣe àwọn ọ̀rọ̀ wọ́nrán tí ò sí ní ẹ̀sìn ń kàlùkọ́ máa sọ jẹ́mọ́ kọmọ́ bá sáwọn ẹ̀kíùsì báyìí ọba dẹ́dà tó wá fánjọ́ mẹ́ta lẹ́yìn ọdún ìjọ ọléyà ìjẹta èní ọjọ́ dà tó pẹ̀rẹ̀ ní dìgbà tó rùn ọwọ̀ lọ́la èyàn tó rẹ̀ pẹ̀rẹ̀ èyàn àṣírí lọ́la tó rùn bá wá wọ̀ ṣe ń pè mọ́gíríbì ẹmbà pẹ̀rẹ̀ bá ọpa sàárá lọ́la ẹ̀tún wọ́n ti pòtọ́lọ́n tó fílẹ̀ fún wa jẹ̀máà wọn ò ní kágbẹ̀rẹ̀ ìwá tàbá ti pátán kágbé wá sí káwà máa wo tọ́nà ogbó fi jọ ní ti dáadáa padà ẹlòmíì wọ́n máa káàkì ẹ̀yẹ̀ pẹ́rẹ́ ní ààrùn sọ́sàánú wọ́n sàánú wọ́n bú èkìrí kan fún wọ́n wá ní o tẹ́bí ìjọba wọn ṣe ẹ̀mọ̀ pé ní tọ́ bá pẹ́rẹ́ lè yàn ọ́ dẹnu pé ẹkùn lẹ́rankọ ẹ ń bá ń tọ́ra náà kí àwọn èèyàn rẹ̀ dà láàbù àṣẹyìn wáṣẹ̀ ìgbọ̀gán ẹ̀rẹ́ tí wọ́n bá nígbà jù tẹ́tọ́ pẹ́rẹ́ lọ èèyàn ó sì máa pẹ́rẹ́ lòlóṣì náà ọlọ́ndàkùn mọ́ta wá lóṣì o mẹ́jẹ̀ àjúlò sí o gbogbo ẹni ọpẹran lọ́dún ìṣì ọlọ́run gbà ó gbogbo ẹni tó fẹ́ pa tó jẹ́ pé kù sí agbára ni ọba dẹ́dà dákun àdàgbára padà sápò wọn àwọn àgbàlagbà wọ́n ní ìbẹ̀rù ọlọ́run nǹkan ni ọmọ ti ìbéèrè owó oúnjẹ lọ́wọ́ bàbá tí ọmọ wókè gbogbo wà ní tòótọ́ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run kọ́ ni kò sì sọ pé yìí ò lè gbé ìbẹ̀rù ọlọ́run ọmọ kí lọ fẹ́ gbà kó sì wẹ̀nu àpò kó fi lọ́mọ lọ kí lọ fẹ́ gbà kọ́ máa wo sọ́mà kìí sí ìbẹ̀rù ọlọ́run ọlọ́njọ́ gbogbo bàtàbà máa ná nínú àwọn nǹkan tó fún wa ìrọ̀rùn ojú ọmọ jẹ́ fún wa o mọ́ fúnlẹ̀ mọ́ wa o káwá sọ́ra bí àwọn àwọn àdúrà kata máa ṣe fúnra wa tó sì jẹ́ pé ń kó bá wa táàmà ọ̀ pẹ̀rẹ̀ lẹ́sìn wọ́n fún ọ ni ó tún wá ní ẹ̀ẹ́fún alẹ́ ní o wọ́n ti ti fọ́ ọlọ́dún yóò ó sì sọ bẹ́ ah, ọlọ́run gbà ọlọ́run gbà àwọn náà lè máa ṣe bẹ́ẹ̀ o ní tí èèyàn máa wí náà àágbà lẹ́ẹ̀mí náà ni òjò orí pa lọ́dún ìmọ̀ ó ti bàbá ìrìnsì ó ti sọ́mà o kó tí kẹ́kún kálukú ti máa rè padà kọ́lọ̀ ọjọ́ kọ́ dàkù kó jẹ gbogbo ọjọ́ máa pẹ̀rán ẹ wá máa wè mọ́ ọlọ́run ẹ̀wọ̀n àwẹ̀rẹ̀ léyà yìí kí rọrùn òde nílé tèmi mọ́lọ́mọ márùn ìyàwó méjì kọ́lọ́mọ́tẹ̀mí ló yàwó kàwó ìyàwó méjì fún ọmọ wíìkú ìfúra rẹ̀ so mo kàn fi ń sàpẹrẹ mẹ́rin mo ní ní sì pọn wà jẹ́ náà ni ọlọ́run jọ kọ́sá sí sí ìyá ìsìrìtẹ́ ti pín mẹ́rin ọlọ́run ṣe o ọlọ́run dákun mẹ́jẹ tọ́ láìkẹ́ ọwọlé mi o wọ́n ní ọ́ndì fọ́ọ̀sì mẹ́jẹ dákun mẹ́jẹ bá mọ́ra ìyàwó rà ìyàwó kejì náà rà sí tẹ̀lẹ́ mẹ́ta ọmọ bíi mẹ́rin náà tó fi tó rẹ̀ rẹ̀ ọmọ mẹ́rin náà tẹ̀lẹ́ níwájú ilé ẹyọ kan náà wà lẹ́yìn eyín òun lásẹ́ gan ọjọ́ tàláyà ah, pé àwọn oúnjẹ mẹ́rẹ̀ mọ́ sọpá wọn olóòlọ́ adẹ̀dẹ̀ wà ní ìdíyà náà ni ah, ẹ̀rọ méje ilé kẹ̀kẹ́rẹ̀ ìbò ah, ní ẹgbẹ́ jẹ́ sí ewu ò ní ta ló ní ẹgbádà ta ló ní ẹgbọ́kọ́ ta ló ní ẹmú bàníjì náà ó sì sí ẹkùn bá ẹwà dúró ẹran tó kọjá ọba tó ní tẹ́ẹ̀tì wáyọ̀ náà lọ́n ẹwù ìmà àníwọ́n mọ̀ wọ́n bá ah, ó mọ̀ rẹ̀ràn ẹ̀yọ́ rẹ̀ràn ibi ń se náà ọba lẹ́yìn ilé ń se mẹ́jì alọ́gbọ́pọ̀ ní ẹjẹ́ ń jẹ́ òfin nígbà tí mo náwó lọ sí tó ṣe déédéé owó ẹran tí níbọ̀ mẹ́pa lọ́mọ yẹ kú níbọ̀ mi ti ní nǹkan kan ọ̀sán máa kí sì wá pẹ́rẹ́ léyà bóyá ọlọ́run ìgbà sí wà sánú lórí ọ̀rọ̀ mọ́ mọ́sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́njọ́ ọlọ́run káńkà débi pé táwa náà bá ti rí bó ṣe bá wa lò ìkẹ́ tí bí máa lọ́nà àti yọ̀ ẹ ń bá lówó ẹ̀lẹ́yà lọ sí apẹ́tí ọ̀bá ti pábáhùn tàbá ti tí èsì ti rí náà bí mẹ́ta mẹ́rin báhùn tó gba bẹ̀bọ̀ alíkì àmọ́ ẹ kiri Ramadan débà làwọn yóò ti mẹ́rin léyà lẹ̀ ẹmọ́ nira wọn ẹ̀rẹ̀ léyà nínú ẹmọ́ nira wọn tó bá ti jẹ́ sí olówó tó bá lówó lọ tó bá ti ní déye kan ó bá ti ní 10 million naira lọ 2 million náà bọ́rọ̀ ọ̀bọ̀rọ̀ mọ́ lọ fi sàrà àbáláyé ni tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn ọ̀yọ̀ tán ni bí i lọ ká pé bẹ́ẹ̀ lọ́n ṣe fáwọn olówó ni ẹ̀ẹ́rì tí wọn ìbàmọ́ ẹ̀díwálé wa lóòrùn

kìí ịra bí ẹ̀rànà kájẹ̀mẹ́ ìyàwó ọjọ́ ọmọ ọjẹ́ kìí sí ìtún ṣe pé kọ̀dá kọ̀dẹ̀ dákùn ijú ọdún èsì ọjọ́ tí ọmọ mẹ́rin ọmọ pín èkìrí ẹran kan ẹjẹ́ kan ọmọ yìí ó fi gbà mo ṣe fẹ́ bá méjì ní ọdún ọdún ọmọ tí ẹni ó dùn lórí kéyìn ò tún máa pín ẹran ìkìrí kan fọ́mọ mẹ́jọ níjọ ọdún kí lè fẹ́ gbàgbélé káwọn ọmọ ọmọ sàpẹ̀rẹ̀ yọ ìdákejì káfíkì nú ẹ̀sìn wa ní fẹ́ tó ní ìdí kò pẹ̀rẹ̀ aláìlẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta tó tó kátọ̀ fún ni ń a fún tó jẹ́ pé àìfún kọfara ní ayé rẹ̀ a ti sòfẹ́ pọ̀ ká fún àwọn èèyàn náà gífì ọmọ ń dá pọ̀ bẹ̀ tọ́wàdìkà ní gìdágan omi ẹran káàdì ma àníbí mọ́ sọ bẹ́ẹ̀ pé ẹ̀yìn omi ẹgbọ́rọ̀ dájú tọ́ bá jẹ́ pó bí kàrín gìdí ẹ̀rin tẹ́yìn sàárà ẹgbù kó mi tẹ́ báyìí bọ ẹran níbọ̀ yìí náà bó ṣe láìsìn àbáyìí tẹ́ wọ́n jòrò ẹran àwọn mùsùlùmí ànífì ara wa nítàwọn nàbí sì fìyà sórí ẹ̀ e, e, e, àwọn èèyàn tí ẹ̀n dẹ́rẹ̀ yẹ́ ajẹ́ wọn bẹnu wa ẹ̀kanadọ́nà lásún pa ní ti sínú jẹ́rẹ̀ díẹ̀ ayé tí ẹ̀ náà máa gbẹ wọ́n àfi dáadáa lọ ẹ̀rẹ́ ti jẹ́ tí wọ́n máa dájẹ́ jẹ́mọ́ tẹ́ẹ̀pẹ́ à pẹ̀lú pé à ní bá ti máa síkọ́ jẹma àwọ́ arọ́wà àwọ́ abẹ́wà ìsìláàmù ẹ̀sìn ọlọ́run in tí wèé sọ ọ́ta ń bẹ̀ ọlọ́run fi bẹ̀ kò ní báyìí ẹwà àwọn jíu gbogbo lọ́dọ̀ ihe sí ní wáyé bí a bá bí ìyàn lọ máa lè tọ́lọ yóò dì máa mù torí kò ní ẹ̀sẹ̀ ń bí ìjọ máa lè rẹ̀ ń wáyé ti ẹni bó ti ẹ̀jẹ̀ náà gbọ́rọ̀ pọ̀ ládùá toró sì kẹta ẹni sì ẹni gbogbo ìtọ́ bá jẹ́ pé ààrì correction rẹ̀ ṣe kèétí ìbọ̀ báyìí náà ẹ̀kọ́ ẹ̀nà bóòdé kò ní fríjì ẹ̀dùn kèébọ́ ẹ̀dàkùn ah, gbẹ̀rẹ̀ táà náà bá fúta márùn pé àtà fún ó kéré gan kọ́nà nínú àwọn afẹ́tẹ̀ pé a dá mẹ́ta ni àrínú àtò sọ bẹ́ kéjẹrẹ bí a ti ma o náà jàmọ́ ẹ̀mọ́ kẹrin aléyà pòó má lọ jẹrin léyà lúwàlá gbogbo àpò náà lè kú ti jẹ tán ẹ̀sìn wakọ́lélé ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn dáadáa kọ́nàmùsàn sọ́nà sọ fún wa pé a gbọ́dọ̀ kẹrin léyà pamọ́ àti sọ̀dí rẹ̀ ìyàn ló mú lọ́dún yẹn ó tú àálẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ léyà léyàn lẹ́yìn oṣù kan ṣùgbọ́n ká járí wípé aláwìjáre lórí ẹ̀ kèése táwọn kèése ti fúnlẹ̀ mẹ́ni tí kò tó a nínú wọ́n fẹ́ kí anábì ńgbàtọ́nà ń kọládùá ó ní túmọ̀ sọ pé wà fún gbà alimasakin ọlọ́run jẹ́ nífẹ̀ẹ́ tí ó fi máa wùmí in tí ma ṣe tọ́ ma láti jẹ nífẹ̀ẹ́ rẹ̀ wáhùbal masakin jẹ́ in tó ma nífẹ̀ẹ́ tí ó tó mi gbogbo ẹn tó lọ ń bá fìfihàn tí ó tó sí lẹ́mì gbogbo bí wọ́n wà láyé ká jábọ́ bó ṣe rí ó lè tó kò ní jábọ́ ṣùgbọ́n gbogbo ẹn tí ó sì ìlú gbogbo eh, obi stẹ́pù náà ni ó ti dálẹ́sẹ̀ kò nílì tí ó gùn ọlọ́run dákùn sí ajẹ́jẹ́ o mọ́ fi wálẹ̀ o àtún láǹfààní àti pẹran lónìí o àìsàn láǹfààní àti pẹran ní ọ̀la gbogbo wí kúwì táwọn èèyàn bá ń wí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa kágbọ́n ti wa nù gbogbo ẹni tí ó lágbára àti pẹran tọ́lọ ní apá tọ́lágbára ẹdìẹ ó fi so ìdùnnú mẹ́lẹ̀ fún àmà rẹ̀ kí rẹ́ni fún lẹ́ran ní o ẹni ọpa ehoro kọ̀paléyàwó ẹ ń pa tọ́kì kọ̀paléyàwó tí wọ́n bá sì fẹ́ ṣe ti ti àìgbọ́ ẹ̀sìn yé ọlọ́ra tọ́kì

gbogbo àwọn kìníkan mọ́ sí kìníkan kò gbọ́dọ̀ já kìníkan kò gbọ́dọ̀ já kọ́dẹ̀ ní tó bá ní àwẹ̀ oṣù méjì lọ́rùn tí bá ti ń gbàbọ̀ yóò sọ́pù yóò máa rọ́fà yóò kàn sílò lọ́tọ̀lá ọlọ́run sì pè lóṣù méjì fún gbogbo kò gbọ́dọ̀ já àdúrà tó ń tẹ́lẹ̀ ọgbọ́dọ̀ sùn gbóbin sí ìparí ẹ̀ àdúrà èṣù ni bọ́rọ̀ bá dárù ní ó náà ní gbogbo rí bẹ́ẹ̀ àdúwà mọ́sùmọ́bí àdúwà èṣù bá ti lóde máa túnú ẹ̀sì yìí ilẹ̀ ti àtìlà ṣùgbọ́n ká mọ́ fi àìmọ̀kan tí kọ́mọ̀dì wípé omi wọ́n máa rọ sí wa lápò ọlọ́njọ́ sí ajẹ́jẹ́ o lùwà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ o àwọn bí ọ̀ àwọn ọjọ́ torí wípé tó ọba ti gbà lẹ́sìn àti fún orí rẹ̀ yá pàdé rẹ̀ níjọba ní kíámà pẹ̀lú àbámà àbátítún ti dáa jù báyìí lọ mẹ́jọ jẹ́ àbámà pé ha ha tí mo sì lágbára àti fi láyé tí wà á sí ọlọ́mọdé àwọ̀ bá wà bẹ́ẹ̀ wọ́n fi kẹsẹ̀ rẹ̀ àwọn hajj basic àwọn tí wọ́n lọ sí ìwọ̀ ọba dẹ́dà bá ní sọ wọn bọ̀ dánláàjì dánláàjà bá ní dé wọ́n gbogbo wa ò tí lọ tí ó jẹ́ pé yàtàtọ̀ làwọn àwọn oníṣàfẹ́ lọ ilé ọlọ́run ọba mọ́sà sí rọrùn fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà wọlọ́dà ní kan fẹ́rẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'ati wa ta'abbadana bi'ibadatin mutanawwi'a ليكفر بهن سيئاتنا ويرفع بهن درجاتنا أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إله شهرة من يرجو رحمته ويخاف عقابه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 بل نرفع أصواتنا بالذكر في هذه الأيام صح عن صلى الله عليه وسلم أنه قال ما أهل مهل قط لا بشر ولا كفر مكبر قط لا بشر قيل يا رسول الله بالجنة قل نعم بالجنة نتمنى من الرحمن أن يبشرنا بالجنة فهو على ذلك قدير وبالجبة جدير أمتنا من لم يضحي ربنا سبحانه وتعالى فلو فرصة في هذا اليوم وكذلك غدا إن شاء الله تعالى فمن أراد أن يضحي لله سبحانه وتعالى في مثل هذا الوقت فله ذلك لذلك صار من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أنا وارضاها أنا صلى الله عليه وسلم قال أيام التشريف أيام أكل وشرب وذكر الله عز وجل أسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم بارك الله ولكم في القرآن والسنة ونفعنا وإياكم بما فيه من أدك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر وللن واعلموا أن الله سبحانه وتعالى أمركم بهذا في كتاب عظيم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن أشد الناس بلاء الأنبياء صاع هذا من الحديث الذي قدم مع أحمد في مسنده والإمام الترمذي في سننه كذلك أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل وقد ابتلى الله سبحانه وتعالى نبيه إبراهيم أنواعا من الابتلاء لكن نجاء الله سبحانه وتعالى من هذه البلايا بخير وعافية وتوفيق وسداد حتى جعله الله سبحانه وتعالى إماما وجعله أمة إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين أمتنا صبر نبي الله إبراهيم ففاز ففزنا معه وقد من الله تعالى بدار ابنه بعد أن بلغ معه السعي وتصبر وصبر ابنه وتصبر لابنه فقال لأبيه امتثل ما أمر الله سبحانه وما أمرك الله سبحانه وتعالى به فلما استسلم أسلم استسلم الوالد وولده لقضاء الله وقدره ولهذا البلاء فلما أسلم وتلوا الجبين ألقى على وجهه رحمة به أن يزار من قفاء لكن الله سبحانه وتعالى أمر السكين أن يمتنع من قطع آه، شيء من قطع شيء من جلد إسماعيل وبهذا نجى الله سبحانه وتعالى نبيه إسماعيل وكذلك أثنى على نبيه إبراهيم وقال إن هذا لو البلون عظيم وفديناه بذبن حبيب وبعد هذا ليؤكد الله أن الدبيها هو إسماعيل فقال وبشرناه بإسحاق بعد أن انتهى من هذه القصة وباركنا عليه ولا إسحاق إلى آخر هذه الآيات فربنا سبحانه وتعالى أثبت في كتاب العظيم بأن الدبيع هو إسماعيل الذي جاء من نسله رسول الله صلى الله عليه وسلم وبهذا نشكر الله تعالى الذي تعدنا لكل من شكره بعد الانتهاء من أي عبادة بالزيادة من الخيرات فقال سبحانه وتعالى لئن شكر وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم وقال سبحانه وتعالى بعد انتهائنا من صيام رمضان وانتكدوا الله ما داكم ولعلكم تشكرون وقال هذا كذلك بعد أن ذبان لون الضحي وكذلك الهدايا فقال سبحانه وتعالى ولتكبروا الله في سورة الحج لعلكم تشكرون إلى آخر هذه الآيات فربنا سبحانه وتعالى أعقب الشكر وعلقه مع انتهاء كل عبادة ليزيدنا خيرا وليزيدنا أجرا فنسأل سبحانه وتعالى أن يتقبل لنا وأن وأن لنا أعمالنا وأن يصلح أحوالنا وأن يوفق إخوان الحجيج بقبول حجهم وأن يجزيهم الجنة فهو على ذلك قدير وبالإجابة كثير ونسأل الله تعالى يجمع إياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسمى المسلمين اللهم ربنا أعز لسمى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا تقبل منا يا رحم الراحمين تقبل أدوحينا اللهم ربنا تقبل أدوحينا وتقبل منا عيدنا فتقبل منا صلاة العيد يا رحم الراحمين ووفق حجيج بيتك الحرام من إخواننا يا أرحم الراحمين وفق بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وصلنا بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقولة سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق للجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you. السلام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حال الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استووا استووا اعتدلوا سد الخلل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 يقولون لَيَقُولُونَ لَيَقُولُونَ وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة من إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن صافون وإنا لنحن المسبحون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين المستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله مخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حتى وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Tẹ̀lé tẹ́lẹ̀ àgbádá rẹ̀ yìí.